الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah Ta'ala tí ó jí wa sáyé láàárọ̀ yìí tó jẹ́ ká wà láàyè kálukú wà ní ààyè tí ọlọ́run ọba dá sí àbí Allahu Ta'ala kó má dá wa sí fún ìyàjẹ dáadáa yìí tí Allahu Ta'ala ti ṣe fún kálukú wa ọlọ́mọjẹ kì yóò bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún kálukú wa. Insha Allah Ta'ala a máa tẹ̀síwájú nínú ìwé 200 golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid Ti wọ́n Ti tí iléeṣẹ́ tẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia Ti wọ́n gbé jáde hadith yìí tààrọ̀ yìí ó ní hadith ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n nínú ìwé náà hadith number 29. nine tí ọlọ́rí pé òjíṣẹ́ ńlá tí kí àtọ̀lọ́run ọlọ́run bá ń bẹ fún sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyasil rahimah so kìí ìṣẹ́jú márùn-ún àkọ́kọ́ òtẹ̀lẹ̀ tó ṣẹ́jú márùn-ún mo ń wo ìyẹ́kàlẹ̀ àsọ̀rí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam hadith yẹn wà nínú sahih bukhari six thousand one hundred and thirty eight hadith number six thousand and thirty eight inshallah. من كان من كان من كان يؤمن بالله يؤمن يؤمن بالله من كان يؤمن بالله يا جويلة متى من كان يؤمن بالله من كان يؤمن بالله من كان يؤمن بالله واليوم الآخر واليوم الآخر واليوم الآخر واليوم الآخر واليوم الآخر واليوم الآخر جاز واليوم الآخر واليوم الآخر واليوم الآخر واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر واليوم من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر جاجو سليمان من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر the last uh, phrase you know فليصل رحم فليصل فليصل فليصل فليصل فليصل فليصل فليصل رحمه رحمه رحمه فليصل رحمه فليصل رحمه فليصل رحمه جاسون يلميتا فليصل رحمه فليصل رحمه فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه اجاجه صلى متى من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه رضوان من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه محمود من كان يؤمن بالله واليوم الآخر فليصل فليصل رحمه رحمه رحمه فليصل رحمه فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ìtumọ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad kíkẹ́ àtọ̀lọ́lọ́ ń bẹ fún ẹni yòówù táwọn ìbò ń pè ní whoever tàbí whosoever ẹni yòówù alitu náà sí ẹnikẹ́ni ẹnikẹ́ni ó lẹ́gbẹ́ ẹnikẹ́ni tó nítumọ̀ kejì èèyàn kéèyàn ọ̀nà bíi mẹ́ta la lè tú sí ẹnikẹ́ni tó bá ṣe báyìí èèyàn kéèyàn tó bá ṣe àti ẹni yòówù ṣùgbọ́n ẹnikẹ́ni àti èèyàn kéèyàn wọ́n tó nítumọ̀ kejì tí yóò tó yìí jẹ́ tùmọ̀ tó dá ṣùgbọ́n ẹni yòówù yẹn ìyẹn ní tùmọ̀ mí ju pé whoever hmm. so ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tàbí kí ni o ẹni yòówù tí ìbá jẹ káànà yóò mẹ́nu billah tó bá jẹ́ pé ó nígbàgbọ́ nínú Allah wàlẹ̀ yawmil akhiri àti ọjọ́ kan falẹ̀ yasil rọ́ṣìmáù fàlìyàsìl kó yà máa so papọ̀ rọ́ṣìmáù ẹbí rẹ̀ okùn ẹbí ẹ̀ kò máa so man kana yu'minu billahi ẹnikẹ́ni ẹni yìí tó bá nígbàgbọ́ ní ọlọ́run ní Allah wal yawmil akhir àti ọjọ́ kẹyìn fọ́lẹ̀ yá sí rọ́ṣìmáù kó máa so okùn ẹbí ẹ̀ papọ̀ o. hadithi yìí bó ṣe rọra rí ṣókí àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ tá a lè mú jáde ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni wípé Allahu ó so ìgbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run àti ìgbàgbọ́ nínú ọjọ́ kan ó so pọ̀ mọ́ okùn ẹbí. E nígbà tí èèyàn bá ọlọ́run bá wá so okùn ìgbàgbọ́ tó so ìgbàgbọ́ nínú ara rẹ̀ kágbàgbọ́ kan ṣoṣo lọ́lọ́run onìkan nìjọsìn tọ́ sí lódodo kágbàgbọ́ pé ọjọ́ kan yìí ń bẹ ìdí tí wọ́n fi ń pè lọ́jọ́ kan yìí ni pé yawma la yawma ba'da yawmun la yawma ba'da ìdí tí wọ́n fi ń pè ní yawmil akhir ní ọjọ́ kan ọjọ́ kan tí ò tún sí ọjọ́ míì lẹ́yìn rẹ̀ mọ́ òun náà fi máa ń tu nínú English sí last day yaomil akhir ọjọ́ ìkẹyìn yaomun ọjọ́ kan ni láyàwómà bàdá òkú tó sọ́jọ́ mi lẹ́yìn ẹ̀mọ́ tó náà lọ́jọ́ gbèǹdé ànábì ní ẹni yóò tó bá nígbàgbọ́ pé ọlọ́run ọ̀kan ṣoṣo ni onìkan níjọsìn tọ́ sí tó tún wá lóun nígbàgbọ́ náà ọjọ́ kẹyìn falẹ̀yàsì kó ń tàn yá lọ máa so okùn ẹ̀ papọ̀ kí ni wọ́n ń òun náà ni àwọn tá a jọ ìbátan àwọn tá a jọ jẹ́ kí ni o ìbátan lọ́nà kan àbí lọ́nà mi ọ̀nà alákọ̀ọ́kọ́ tá fi lè jẹ́ ìbátan òun ni ọmọ ọba ọmọ iye kan tí wọ́n ń pè ní iye kan àwọn tí ìyá jọjọ bí wa inú ìyá yẹn ni gbogbo wa jọ gbà kọjá ọ̀nà míì tún ni ọba kan ìyá ò bí wa papọ̀ ṣùgbọ́n bàbá jọ bí wa bàbá ló jọ wa ìyẹn ni pé ó lè jẹ́ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bàbá ṣe kí ni ó pa wá pọ̀ ṣé wàá rí iye kan yẹn náà wọ́n lè jẹ́ ìyá kan kí bàbá wọn tó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà torí arábìnrin míì tó jẹ́ pé ọkọ márùn-ún ló ní kì í ṣe pé ó ní lẹ́ẹ̀kan náà ó lè ní tó fà ó nínú tó fà á ni pé bóyá ó fi ọkọ àkọ́kọ́ ọkọ yẹn kọ̀ sílẹ̀ tàbí òun ló kọ ọkọ yẹn lẹ̀ tàbí òun ló kúrò nínú ṣẹ̀ríà obìnrin ò lè kọ ọkọ ṣùgbọ́n obìnrin lè kú ilé ọkọ tí wọ́n pè ní kíni o kọ́lọ̀ pé òun ò ṣe má bó tilẹ̀ pé àwọn afáà ṣàlàyé pé ọkọ ó lóun náà gbà pé kó máa lọ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Islam tóbìnrin bá lóun ò ṣe mọ́ tọkọ lóun ò gbà àṣùgbọ́n yóò lọ sọ́dọ̀ àwọn adájọ́ ẹ̀sìn àwọn adájọ́ ẹ̀sìn ni yóò wá jẹ ọkùnrin yẹn ń pa pé túlẹ̀ tí yóò bá túlẹ̀ ìwọ obìnrin máa lọ torí pa arọ́kùnrin míì tó jẹ́ ìkà ọkùnrin míì ìkà ni yóò mọ̀ọ́mọ̀ máa ṣe nǹkan tí yóò ní obìnrin yẹn lára torí pé ó ti mọ̀ pé nù ṣẹ̀ríà Islam kákọ obìnrin ọwọ́ ọkùnrin ọlọ́run fi sí kò fi sọ́wọ́ obìnrin obìnrin ò lè kọ́kọ́ ṣùgbọ́n ó lè sọ pé òun ò ṣe mọ́ òun lọ yóò wá wò pé òun ò rìlíìsì ẹ̀ ó sì ń fi ìyà jẹ obìnrin yẹn oníṣẹ̀rí àfihàn rárá àwọn adájọ́ ẹ̀sìn yóò túlẹ̀ láwọn àwùjọ tiwa lónìí ń kọ́ irú ilẹ̀ Yorùbá tí ò sí ilé ẹjọ́ ti ṣẹ̀ríà bóyá lókè ọ̀yà Nàìjíríà ní ìsìn wọn ní ṣẹ̀ríà court láwọn ọ̀dọ́ tiwa ń kọ́ aláwọn ṣẹ̀ríà panel kódà ìjọba fọ́ sí gbà yìí àwọn Supreme Council for Sharia in Nigeria ń gbà yẹn wọ́n ṣe gbìyànjú kódà wọ́n ṣe àwọn ìpàdé káàkiri orílẹ̀ Nàìjíríà wọ́n ṣe ní Kaduna ń gbà yẹn eh, ó wà ní Ìbàdàn lọ́jà àbá ní ìmọ̀wé wà ń bẹ́ẹ̀dì sí o àwọn Ọ̀ṣun náà ní Èkó náà ní irú àwọn yẹn àlè ọbẹ̀ àwọn onímọ̀ tó dáńtọ́ wà ń bẹ̀ tá a bá wá rírù yẹn ń kọ́ ládùúgbò wa náà ní mọ́ṣáláṣí wa ìmọ̀ọ́mù bẹ̀ àwọn afáàbẹ̀ tí wọ́n ní mẹ́ẹ̀sì wọn ò dá sí i tààbà wá rí kankan ń kọ́ bí obìnrin yẹn a pè àwọn onímọ̀ tó kéré a bá wọn sọ̀rọ̀ kí wọ́n bá ti dá wallahu ta'ala alim alimohim tí mò ń sàlàyé ni pé ọkùnrin míì ní yóò fi àjò obìnrin tàbí ọkùnrin míì ó mọ̀ pé òun lára obìnrin yẹn tóbìnrin bá lọ òun ní ráǹfààní mọ́ ó fi àjò obìnrin yẹn lọ́nà kan àbí lọ́nà mi ò irú àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n ọlọ́run bí èèyàn ò bá rí wa ń kọ́ ọlọ́run ṣe kí ni ọlọ́run ó wà ọlọ́run sànà wa ni mo fi sọ pé bóyá obìnrin náà kú ń bẹ ọkọ kejì ó tún rí bẹ́ẹ̀ ìkẹta ìkẹrin àtàwọn ọ̀nà míì tó lè ṣe kí ni tó lè gbà wá gbogbo àwọn ọmọ tí ìyá wa bí tó ti inú rẹ̀ jáde òní wọ́n ń pè ní iye kan ọmọ ìyá kan náà ni wọ́n ẹbí kan ni bàbá tó níyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbó níyàwó mẹ́wàá ẹlòmíràn àánú ṣẹ̀ríà àmọ́ ìlélí ju ìyàwó mẹ́rin lọ bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà bóyá ó ní mẹ́rin ìkan kú ní àwọn ìyàwó ẹ̀ tàbí kò kú ìyẹn lòun ń lọ tàbí kò sọ pé òun lọ òun fúnra ẹ̀ ló kọ́ ọ lẹ̀ lọ́nà tàbí lọ́nà mi bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíì tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ gómìnà bá ti pín mẹ́rin lọ́dọ̀ wọn ó kàn wọ́n mọ̀ dájà alẹ́ láàrin àwọn àti kan wọ́n lè lọ torí kí wọ́n tún ti mú mi wọlé bí ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ ní ọ̀yá mo ti kọ́ ní ìsinmi lọ ẹlòmíì ò ti ẹ̀sọ́ lẹ́ẹ̀mẹ́ta mo ti kọ́ mo ti kọ́ mo ti kọ́ tàbí kẹlòmíì ni mo kọ́ lẹ́ẹ̀mẹ́ta méjèèjì yẹn bí díà ni mo ṣe rí Islam tí ìyẹn bá kọ́ ìyàwó tó bá sọ pé o kọ́ báyìí èèyàn sì ní kọ́ àyàfi kóbìnrin yẹn kọ́kọ́ ṣe nǹkan oṣù tán menstruation tó bá ṣe tán hmm, tó wá mọ́ ọkọ yẹn ò ní súnmọ́ yóò ní anti you are divorced mo ti kọ̀ ẹ́ lẹ̀ obìnrin yẹn wàá lo yóò tún ṣe menstruation kejì yóò ṣe kẹta tọkùnrin ọba ti súnmọ́ yóò máa lọ ilé wọn ìyẹn là ń pè ní tọ́lá kò rọjà yín nígbà tó kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ìyẹn pé ó lè dá padà ok so ó ti wá wà báyìí ni ó ti lọ tó bá kọ́ lẹ̀ báyìí bí mo ń ṣàlàyé ń bẹ̀ òun náà ni wípé ọkùnrin mi. nítorí pé ó ti róbìnrin kan tó fẹ́ fẹ́ ń tà yín mẹ́rin sì ti pé ńlé kò ní wá fààyè oṣù bíi mẹ́ta yẹn lẹ̀ yóò kàn sọ fún wọn ni pé ṣèbẹ́ mẹ́ta ni wọ́n sọ mo kọ̀ mo kọ̀ mo kọ̀ you are divorced you are divorced you are divorced ẹlòmíì ò tiẹ̀ ní sọ yóò ní mo kọ̀ ọ́ you are divorced thrice ó yà wọn lọ lé báyìí méjèèjì yẹn is innovation bíi ti àrùn ẹ̀ṣẹ̀ ni kò bá ṣẹlẹ̀ Islam Allah alim ọkùnrin tí ó bá níyàwó gbogbo obìnrin tó fẹ́ yẹn lẹ́gálẹ̀ nínú ìṣẹ̀rí àní o tíyàwó bá pé mẹ́rin ilé ẹ̀ tó bá tún lọ sí so igi igi tó so yẹn tó jẹ́lẹ̀ karùn-ún yẹn nínú ìṣẹ̀rí Islam haram ni ìsìnà ló ń bẹ nìyẹn ṣe kò so àwọn àfáà ò bá pé ẹgbẹ̀rún wàlí yóò wà láwọn fún mm, mm, mm, kò so Allahu alim so lọ́rọ̀ kan ṣá iye kan ọba kan ìyẹn ni pé ọmọ ìyá kan ọmọ bàbá kan ọmọ ìyá ọmọ bàbá hmm? ẹbí nù àwọn àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin àti lóbìnrin tá ń pè ní amú wà áàmà òjé amún àmàtún àbúrò bàbá wa lọ́kùnrin ẹ̀gbọ́n bàbá wa lọ́kùnrin àbúrò bàbá wa lóbìnrin ẹ̀gbọ́n bàbá wa lóbìnrin àti àwọn hall àti họ́ọ́là àbúrò ìyá wa lọ́kùnrin àti àwọn ẹ̀gbọ́n ìyá wa lọ́kùnrin àbúrò àwọn ìyá wa lóbìnrin àti àwọn ẹ̀gbọ́n ìyá wa lóbìnrin ẹbí wa náà ni wọ́n ìbátan wa ni wọ́n torí pé atan lọ́nà kàbí lọ́nà mi àtàwọn ọmọ táwọn yẹn ń bí àtàwọn ọmọ tí wọ́n ń bí ẹbí náà nìyẹn ó kàn wá jẹ́ pé asúnmọ́ra wa jura wa lọ hmm, asúnmọ́ra wa ju kí ni o jura wa lọ gbogbo àwọn kan tá a sọ lẹ́bí ànábì wa ni tó bá nígbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo Allah àti pé òun nìkan níjọsìn tọ́ sí tó wá nígbàgbọ́ pé ọjọ́ kan ń bẹ tá à ń pè ní yaumul akhiri ọjọ́ kan yẹn lọ́jọ́ ìdájọ́ kó máa so àwọn ẹbí wọn pọ̀ kí ni ìtumọ̀ ká so ẹbí papọ̀ yẹn náà ni pé ojúṣe wa sí wọn ká máa ṣe ojúṣe àkọ́kọ́ náà ni kíkí wọn ká kí wọn ojúṣe ẹlẹ́ẹ̀kejì ni bíbẹ̀ wọ́n wò ká máa bẹ̀ wọ́n wò ojúṣe ẹlẹ́ẹ̀kẹta ni ríràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá ní bùkátà sí ràn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹrin kíkún wọn lọ́wọ́ tí wọ́n bá ní bùkátà sí kákún wọn lọ́wọ́ kéèyàn kóyàn lọ́wọ́ yàtọ̀ sí kó tó ràn lọ́wọ́ díẹ̀ ò níyàtọ̀ díẹ̀ ò mo rò pé kéèyàn tì wọ́n lẹ́yìn tí wọ́n bá ní bùkátà sátìlẹ́yìn jẹ́ kí n má pèrè àtìlẹ́yìn kan wá ẹnìkan fẹ́ fọmọ lọ́kọ ọmọ rẹ̀ obìnrin lọlé ọkọ tàbí ọmọ rẹ̀ ọkùnrin fẹ́ gbéyàwó ìtọ́mọ rẹ̀ ọkùnrin fẹ́ gbéyàwó yẹn ó ṣeé ṣe kó láwọn ìnáwó kan tí ó fẹ́ ná àtìlẹ́yìn bẹ́ẹ̀ bóyá àwọn ọmọ rẹ̀ lọlé ẹ̀kọ́ ẹ̀kọ́ ìwà bùkátà owó níná fún àpẹẹrẹ àlérí inú wọn tọmọ rẹ̀ yẹn bá rí oyin pé gan fún ṣègùn tàbí a sí pharmacy ṣàpá àwọn kọ́ọ̀sì yẹn máa ná di máa nínáwó díẹ̀ irú ẹni yẹn á tìlẹ́yìn káwọn ọmọ yẹn ṣe kí ni á ràn lọwọ lórí ẹ̀ ọmọ yẹn bóyá ká pe àwọn ọmọ yẹn káwà fúnra wọn pé kí lè níbùkátà sí ìwé wo ni wọ́n ní kẹ́ rà kọ ìwé náà wá kéèyàn lọ bookshop kó lọ bá ara àwọn ìwé yẹn kó kó lè lọ. mo rò pé ìyẹn ló dáa jù láyé òde òní tó rọmọ mi tẹ bá kó fún sẹ́ẹ̀tì ní ìlọra yóò bá tẹ́lẹ̀ ohun tó ní ìdìwé àbí wọ́n fún ẹni nìkan kẹsí sẹ́ẹ̀tì ó ní sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ o bóyá nítorí pé version yìí tó wà lọ rẹ̀ yẹn wọ́n tún ti gbé mi ilé tẹ́sì jáde èyí tó wà lọ́wọ́ rẹ̀ náà ń ṣiṣẹ́ o bóyá kìíní kan ten ló wà lọ́wọ́ rẹ̀ wọ́n bá tún gbé eleven jáde bí wàá tún lọ ra eleven rẹ̀ tàbí kan pé series one uh, series two bá tún dé tó dáa jù tó wáyé pé alájú alẹ́kọ̀ọ́ kọ orúkọ òwe lọ́ọ́ ra bíṣọ̀bù lọ́ọ́ kó fún un àbí ká lọ sí dìpátímẹ́ǹtì ẹ̀ gangan tàbí ká lọ sí skul rẹ̀ bóyá yunifásitì ni ká lọ sí bọ́sùlì ẹjọ́ èló ni school fees àwọn ọmọ ẹ̀ bá ní ṣírò gbogbo ẹ̀ kéèyàn san síbẹ̀ kí wọ́n á ní mo ti sanwó rẹ̀ ò kéèyàn lọ fún rìsíìtì kéèyàn bàbá mo ti sanwó school ọmọ yẹn má sanwó kó má sanwó kankan mọ́ so ọmọ yẹn kò kí ló tún lọ fẹ́ sẹ́ dìpátímẹ́ntà èèyàn ti lọ èèyàn tẹ̀ ti béèrè ẹ̀ torí mo ti ṣe rí bọ́ sí dìpámẹ́ǹtì kan ní ui mo ti ẹ̀ lọ bọ́ sí ìní gbogbo owó dìpámẹ́ǹtì wọn gbogbo ẹ̀ wọ́n ṣírò ọmọ yẹn ń gbà mọ́ adọ́dọ̀ rẹ̀ bóyá ẹ̀ ní tó ṣẹlẹ̀ wá ń wà wí ní tí wọ́n tún ni wọ́n ti sọ ń bọ́ sí gbogbo owó yín ni ẹnu ẹ̀ wá ń ṣe kábàkábà èèyàn lè lọ ṣèyàn ìyẹn ló dáa jù gan kódà tọ́lọ́run bá bùn kú èèyàn èèyàn a máa ronú pé mo ní lónìí mo mọ̀ lè mọ̀ ní mọ́ lọ́la mo mọ̀ wà láyé lónìí mo lè mọ̀ sí láyé lọ́la mo lè wà láyé lọ́la náà kí n sì tún ní lọ́la ṣùgbọ́n kí n mọ̀ mọ̀ rojú ráàyè tọmọ àbí kí nǹkan míì ò tún ṣẹlẹ̀ kí èèyàn ti ẹ̀ràn tí ẹ̀ mọ̀ kò yẹ pé nǹkan míì ni èèyàn lé ọdún mélòó ní wọ́n fi ń ṣe sà wọn lọ́dún mẹ́fà owó ọdún mẹ́fà rẹ̀ ni àti san gba rìsíìtì ẹ̀ so pé ìwé rẹ̀ ni o máa kà fún ọdún mẹ́fà tí ń bọ̀ àwọn tó lè ṣe pọ̀ ṣàbí àyà kùránì sọ wípé falak tahamẹlẹ akọba súrà wo nìyẹn wà mọ àdẹrọ kàmẹlẹ akọba fakùrọkọba súrà wo nìyẹn mahmud ìrọ̀rántí sọ́tò lè bálàdì láàrúkọ sí mú bí àádá lè bálàdì ọlọ́ni fálàkò akọba ìkìtì akọba ọlọ́ni ẹ̀ lè sáré òkè òkè rọ̀ ṣùgbọ́n kò rọrùn ó ṣòro àdìrọ̀ akọba kí ni yóò fi hàn òkè tá a sọ gbákùgbàkù ọlọ́ni fákùrọ̀kọba àkọ́kọ́ ni kéèyàn bọ́kùn omi tàbí kó fún yàn ló ń ní ọjọ́ ebi àwọn wo ni ìyá tí máa ń dá ọmọ òrukàn tó jẹ́ alásùnmọ́ rẹ̀ fámìlì ẹ̀ ẹ má sì já wa jẹ àwọn àbúrò bàbá wa míì wà tá a gbọ̀n ti wa náà ló fi kú àjọlọ sin kó fáwọn ọmọ wẹ̀rẹ́ lẹ̀ sí ìyá tí máa ń wa ń bẹ àbúrò wa ń ẹ̀gbọ́n ìyá wa mi ń bẹ àbúrò tiwa gangan tàbẹ́gbọ́n tiwa gangan mi ń bẹ tó kú tó dà àwọn ọmọ lẹ̀ yàtí máa ń dá bàtọ̀rọ̀ bà ìjà súnmọ́. àwọn miskinan dá bàtọ̀rọ̀ bà tàbí aláìní tẹ́gbẹ́ dúkìá wo ló kù tó ní iyẹ̀pẹ̀ <laughs> dá bàtọ̀rọ̀ èyàn lọ ń tí ìkógun yẹ̀pẹ̀ ọwọ́ kan dání káwọn yẹn ní àìwó ah, ní yẹ̀pẹ̀ tẹ́ ń gbọ́ ẹ̀fún yẹ̀pẹ̀ lẹ̀ property ẹ̀ tó le tó what is your property kí ló ní kó ànáwọ́ sí yẹ̀pẹ̀ yàrá rẹ̀ tàbí eh, àwọn yẹn ìyẹn làwọn the downtrodden ní èdè ìbò downtrodden those people who live in shanty towns and ghettos huh? you know shanty towns and ghettos àwọn tó jẹ́ pé ilé wọn pákó ni omi gọ́tà ó tún kọjá lábẹ́ ilé wọn báyìí àwọn èèyàn ló yẹ káwọn ní àwọn tó ní láwùjọ lọ́mọ ràn lọ́wọ́ àwọn tó lọ ń sọ ni wọ́n wá pọ̀ nù ẹbí ẹlòmíì ìgbà tí wọ́n máa rí inú ẹbí ni wọ́n bá lọ́lọ́pàá mọ́ ẹnìkan wọ́n ti mẹ́wọ̀n yóò lọ bẹ̀ yóò lọ bẹ́ẹ̀lẹ̀ dáadáa tó máa ń ṣe ń tiẹ̀ nù ṣùgbọ́n tí wọ́n bá lọ́mọ kan mọ̀ láàdùn àti sùkú ọmọ kan lọ lé kéwù kò ní ìrànlọ́wọ́ rárá torí pé bí mo ṣe sọ léèké ẹlòmíín rò pé wọn ò ní ìdìrànlọ́wọ́ ìrànwọ́ lọ́wọ́ ọmọ léèké ojú ti skul lọ́hùn ohun tó fà láwùjọ wa tá àáfà tó nímọ̀ gangan ò pọ̀ nìyẹn tàbí ká sọ pé wọn ò fẹ́ sí tí ìbá ṣe àwọn orílẹ̀-èdè bíi Saudi nǹkan kan tó ń ran àwọn èèyàn lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà àmì rìn o ẹ̀rù ń gbà fihàn bá lọ léèké tó dún bára ti ń tọrọ kí àsìkò wo ló fẹ́ fi kẹ́kọ̀ọ́ ọmọ yunifásitì mélòó lẹ́yìn ti rí níbi ìnáwó tí wọ́n wá ń dọ́gbọ́n jẹun bẹ̀ tí wọ́n sọ kẹ́ ẹ tí wọ́n wá àwà ní yunifásitì bẹ́ẹ̀ láti ń kàkiri láti ń kàwé ẹ̀ràn alọ́kàn àmọ́ dá fàṣì fún mélòó lẹ torí páwọn òbí wọn ti mọ̀ pé iṣẹ́ ni wọ́n ó ti fún wọn èèyàn ṣe wá máa ń ju ọmọ sílé kí ó tí ó sọ pé ọlọ́run ó bọ̀ ẹlòmíì ní afá ó fẹ́ fún yín lọ́mọ kan ẹlòmíì bàbá mi fẹ́ kọ́ ọmọ kí wọ́n mọ gbọ́dọ̀ kò sáàyè ilé kò sí yàrá tí wọ́n ó gbé afáàmọ́ ti fẹ́ fún mi lọ́mọ bóyá orí ìyàn mi tó ti ṣe wáàsí kan wọ́n jù sí ọwọ́ ló mọ̀ bọ́ ni wà láwọn ti fi ọmọ yẹn sọ́dọ̀ àbọ̀ àkílẹ̀ ojúṣe tẹ́ ṣe kò sí ẹ̀yin èdè lọ bá vice chancellor university kò ní fíìsì mo fẹ́ fún yín lọ́mọ kan university gbogbo yín lẹ́lọ bó ṣe yíyá ẹ̀yàwó ẹlòmíì ò ti ẹ̀yàwó èlé nínú pépà mo rí àwọn báǹkì wọn give loan for overseas education for children tíṣà secondary school ẹnìkan jẹ́ òní olóòfẹ́ kọmọ ó wọ skul kan máa ní skul yẹn mọ̀ wọn ó ní four million ni tíṣà secondary school làwọn méjèèjì ó ní four million wọn gbogbo ló rí four million tó sùn yóò gbà lóhùn torí mo ti rí inú pépà àwọn kan wọ̀nyí ṣùgbọ́n tó wá jẹ́ lè ké ló fẹ́ fọmọ ẹ̀ sí kò ní náwó kankan yóò lóhun ti jù sọ́dọ̀ àfa ẹ̀kọ́ òlọ́mọ yẹn fẹ́ kọ́nu ebi àwọn tó wà ń lè kí òun náà tá a bá lè náwó tìwé lé wọn lórí wọn ò mọ̀ dáadáa wọn wà wúlò irú ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan nípa kúlò àwọn olóòlè gbèdájọ́ ẹ̀sìn jáde tí ò jẹ́ wọn ó pọ̀ náà nìyẹn bẹ́ẹ̀ a sì ní bùkátà sí wọn gan ó dàbí ilé wọn àwùjọ kó wọ́n sí lọ́ọ̀yà kó wọ́n ṣàdájọ́ ṣàpé ogun ni ṣùgbọ́n èyí tó lọ́run ní káwọ̀ ó lò gangan ní ṣẹ̀ríà lọ́ọ̀yà rẹ̀ ni ò sí adájọ́ rẹ̀ ni ò sí ìyẹn làáfà kéyìn bá bá kéyìn kan lọ lé kí ó kọ́ là ń wí o tó nẹ́kọ̀ọ́ ṣẹ̀rí àgangan the qawaid wal usul the principles and the maxims behind these laws ó wà nù ṣẹ̀rí à ń pè ní al-qawaid al-fiqhiyya law maxims ó ní a tún usul al-fiqhi principles of Islamic jurisprudence gbogbo àwọn ẹbí èrè àwọn nǹkan tí mo sọ yẹn tẹ ọmọ tẹ ló lọlé kí ó tẹ lọ pàgbó ẹ ọmọ mi jáde lè kí ó gbọ́ rí sógbọ́ sólù fíkìrì sógbọ́ alukọ̀wáìdò fíkìrì yàrí àti ìsọ olómùlẹ̀ hadith science of hadith tó jẹ nínú ọlọ́run fi ẹ̀ mọ̀ gbọ́ is a professor of international law eléyìí sì kan of eh, specialist in commercial law bẹ́ẹ̀ ló ṣe wà nù sẹ̀ríà Islam gbogbo ẹ̀ pátá ló wà lẹ́bẹ̀rẹ̀ owó ká ní ọ̀rọ̀ owó díjú ní ìsìn àfẹ́ bá yanjú ẹ̀ à bò kò sí nǹkan kan ó dá ìmọ̀ ìṣòwò ọlọ́run sọ ní kùránì kò lè ṣàlàyé àwọn èèyàn ò mọ̀ wọ́n rò pé ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn rò pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn pé kákan kéwú káwọn kọrin poetry that is Arabic literature just like ẹni tó lọ a máa ka poems Shakespeare a máa ka oríṣiríṣi nǹkan bẹ́yìn àwọn pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ẹ rí pé ó tú èdè ìwé igbó olódùmọ̀ ògbójú ọdẹ́nu gbómọ̀ránmọ̀lẹ̀ ó tú ìwé yẹn ó pè ní forest of thousand demons ìkòkò tí ó jata ìdí ẹ̀ àkóná ó tú séèbò hmm? ó ní to have its its bottom scotched scotched ó tún kí ni olókun ẹ̀ṣin the king and the horseman anyway nítorí wọn kàn fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé that is literature but Johnny jẹ́ lọ́ọ̀yà ni pẹ̀lú bó ṣe wá ń sọ̀rọ̀ literature àbá àwọn àwọn àwọn clerk JP clerk àwọn oríṣiríṣi àwọn tá a mọ̀ nídìí literature kí ló ló kọ ọkùnrin tó ti kú yìí tó kọ things fall apart Chinua Achebe ṣé lọ́ọ̀yà ni ṣó lè lọ kóòtù kó lè defend anybody so kéèyàn lọ lé kí ó kó dézìn kó mọ̀kọ̀ ní that is Arabic literature that is not a, that is not Islamic law gbogbo orin tó ń kọrin these are just literature Arabic language and its literature no literature ẹ̀ one of the genres of literature is poem poetry so aspect literature apá kan nùmọ̀ ẹ̀jìnlẹ̀ ń sọ ní ṣàlàyé yẹn ẹ̀yẹn wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ṣẹ̀ríà lọ́wọ́ rẹ̀ ìsọkúsọ ni ó máa sọ gẹ́gẹ́ bí ìgbà bá lọ bá wọn rántí professor kan nàìjíríà ti kú o professor of mechanical engineering gba ẹni unilag professor awojobi ìgbà yẹn ọ̀rọ̀ UPN ní kálára ó láìka Awólọ́wọ̀ gan ó ti ẹ̀ ṣèwé kan gbà yẹn tí mo rántí physics ní fún kìíní free education ẹ pé ó padà lọ ṣe law lẹ́kùn wọn ló ní tọ́ class tọ́ class is just a class is a qualified eh, law student yẹn ó padà lọ ṣe nígbà tí ó fẹ́ dìfẹ́ǹdì ààrẹ nǹkan tí wọ́n nínú ìyá náà tẹ lọ́ọ̀yà torí ẹ̀ ní pòfẹ́sà Awújọbí lọ ṣe lọ àwọn èèyàn wà bẹ́ẹ̀ ó ṣẹ̀rí yàtọ̀ sí pé kéèyàn kan lọ lé kí ó káfà wá kí ó mọ kọrin kiri kankan náà òun náà ní tiẹ̀ tí mo fẹ́ ṣàlàyé ńbẹ̀ ni pé tá a bá ra àwọn tó fọmọ sílé kí ó ká ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ pé káwọn ọmọ yẹn lè wúlò kí pé kẹ́kàn lọ lé kí wọ́n dé tí wọ́n bá ti bímọ aládùúgbò àwọn ni lọ kí wọ́n bí ọmọ wọn ò mọ̀ wọ́n rí yóò mọ̀ dí kó jẹ́ kí wọ́n bá lè pé òun ni wọ́n pè sí ìkómọ yẹn ó ti rí táwọn àbá àti ń jà rí pé ìkómọ yẹn ó lọ hijack ẹ̀ bẹ́ẹ̀ ọmọ jàmọ́ mi ni òun ló lọ́ ń ṣèkómọ mo ti lọ bí ní káàkan rí wọn àrè ìgbà tí wọ́n pè mí ẹ má bínú pé ọ̀rọ̀ mi yá káàkiri níbi tí mò ń forí sọ mo fẹ́ sọ mo ń ṣàlàyé pé àwọn èèyàn mọ̀ pé ó yẹ ká kún àwọn èèyàn lọ́wọ́ àwọn ẹbí wa lọ́wọ́ nípa akéwù á fi síbi tó jẹ́ yóò ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn gangan tí ó dókè kó máa àdúgbò yín amẹ́ni professor of sẹ̀rí alẹ́rí bẹ́ẹ̀ or doctor of sẹ̀rí alẹ́rí tó wá bẹ́ẹ̀ àbí ìgbéyàwó àwọn àbá àti onímọ̀ sẹ̀rí àmìlẹ̀ lẹ́rí tí wọ́n wá wọ́n ráàyè ni kàbíyèsí mo wá nígbà tí mo fẹ́ lọ má réjì ẹ̀mú mi ní mi ò ní wá kankan o àyàfi pẹ̀lú májẹ̀mú kan ní ṣe é pàfà mi o níta bá ti pàfà mi mi ní wà o wọ́n kí ló mú ní ní àtàwọn àfọ́ àtàwọn lè máa du ọ̀rọ̀ kìíní lágọ̀ọ́ tí wọ́n ṣe ò ní bèmí láàmú kọ́kọ́ gbowó ọpẹ́ náà gbowó ọpẹ́ tán wọ́n ní ya fámìlì ẹ̀ jáde owó kìíní kan oríṣiríṣi ní táwọn àṣekẹ wọn ò ní ṣe o wọ́n láwọn òfin àfà àdúrà ṣé ẹ gbé ìgbà ọmọ tó fẹ́ gbéyàwó yẹn ó tún wá bá mi ẹni tó jẹ́ bàbá ìyàwó yẹn náà tún wá bá mi ìgbà tí màá débẹ̀ tá a jókòó wọ́n ti tọ́ mo bá rí wọn tí wọ́n ń tẹ́lẹ̀ sínú pálọ̀ wọn ní ká máa bọ̀ ń pálọ̀ wọn ní kí lẹ́fẹ́ fẹ́ níṣe wọn láfẹ́ kí kùránù ni kún wọn mọ mo ní ẹjọ́ sà márèjì ìgbéyàwó ni wọn láfẹ́ wá ṣe bí kì í ṣe kùránì wọn láfẹ́ wá kí sà ẹ ó ní kùránì lọ bá gbogbo nǹkan kọ kí kùránì ibi tí mò ń lọ yóò pa yín lẹ́rìn gan òun àbí yóò tún yà yín lọ́rùn lẹ́nu ní wọ́n bá bẹ̀rẹ̀ wọn ò sáka kùránì yẹn bóyá wọ́n rójú mi ní wọ́n bá bẹ̀rẹ̀ wọ pẹ́ àṣé inú bí bàbá ìyàwó yìí ó wá lọ ọ̀tá wá ránṣẹ́ sí mi wọ́n á lọ bá ó ní kí n bẹ̀rẹ̀ program náà àwọn àbáyé kan ní wà láì òun ò pè wọ́n òun ò tiẹ̀ mọ̀ wọ́n rí ó ní òun ò pè wọ́n rárá òun ò sì mọ̀ wọ́n rí ó ní ẹnìkan lòun mọ̀ rí bẹ́ẹ̀ olóyìn mọ̀ọ́mù kan ń sàlẹ̀ ń bẹ̀ yẹn ni òun ò dẹ̀ sọ fún gan mo ní ó mọ̀ lè jẹ́ ìyàwó yín ló pè wọ́n ní rárá wọn ní kò pè wọ́n kankan èmi náà wá rí bẹ́ẹ̀ nígbà tó padà dénú létí mo á bẹ̀rẹ̀ program òun ò lè dún ẹ wò ó báyẹn mo tún ti lọ márèjì kan báwọn náà rí o táwọn tí wọ́n ní márèjì láwọn kò pé àwọn àfáwọn rárá ọ̀rájà kìkìní mo jẹ́ ṣe nìkan ẹgbẹ́ ó yà àyàn lẹ́nu ó yẹ̀ mí gan lẹ́nu lólóhùn ò pè wọ́n òun ò ti yẹ̀ máa fà yẹn rí ẹni kan tó ń mọ ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí kan sálẹ̀ ń bẹ̀ yẹn ni kọ́ má jẹ́ yàwó yẹn ni rárá tálábí kún wọn lọ́wọ́ ńgbà tó lọ lé kí ó tó jáde sanawi yẹn ta ni òun kò tíì tó lọ ṣe dìgírì bóyá arábíkì pọ̀nbélé ó lè gún ó lè gbà ọ́ síṣẹ́ tó bá dẹ̀ jẹ́ sẹ́rí àní kún lọ́wọ́ lórí ẹ̀ kọ́lọ́wọ́ ṣàánú wa sofali yasil rahimahu nínú ìso ẹbí pọ̀ òun náà ni tí ọ̀rọ̀ bá dojúrú nínú ẹbí àwa á ṣègbìyànjú lórí bíi nǹkan tó dojúrú yẹn ó sì ṣe kí ni yóò sì tún tò yóò ṣe lójú àwọn tí wọ́n ń jà a máa ṣẹlẹ̀ tí ẹnìkan bá kú tó gún di wàhálà ṣàgbé láwùjọ wa lónìí àwọn èèyàn ò mọ̀ nípa ká fi ṣẹ̀rí àpíngùn òun sọ fẹ́ nìkan ní àáfàá ní lágbájá mo ní hmm, àáfàá ni ó dáa ẹ sọ pé kó bá ní pín ogún ìlànà ṣẹ̀ríà ibi tẹ́ẹ̀dì mọ̀ pé kò fá nǹkan kan nù ìdí igi ni ó fi pín yóò kàn ìyàwó mélòó ló fi ilẹ̀ ìyàwó méjì ó kàn dàdúkẹ́ méjì ní páò ìwọ tìwọ ìyàwó tàkọ́kọ́ ó mọ ẹyọ kan ló bí o ìyàwó ẹlẹ́ẹ̀kejì bímọ méje wọ́n sì pín dúkìá méjì nínú ìṣẹ̀rẹ́ Islam sì ní wọ́n máa ń pín gún ní orí òjòrí ni wọn kì í pín nídìí igi kálukú ní òní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ni mo fẹ́ fàyọ tó bá dojúrú àlọ́ ọbẹ̀ láti lọ yanjú ẹ̀ gbogbo àwọn nǹkan báyẹn báyẹn báyẹn báyẹn báyẹn tá a bá ń ṣe nǹkan bóyá ẹnìkan ń ṣe ìgbéyàwó á wà síbẹ̀ pẹ̀ bí ó tún ríra á máa pera wa bí àmọ́ tí mo sọ yìí o ó dùn ó wí lẹ́nu o ṣùgbọ́n tó bá di ká ṣe kò rọrùn láti ṣe o ẹ máa sábà ṣàkíyèsí gbogbo ohun tọ́lọ́run bá ń sọ ọ́nù kúránì yẹn wọn èyí jẹ́ nǹkan tó rọrùn láti ṣe kì bá sì rọrùn ṣùgbọ́n torí pé ẹnìkan wà tí ò fẹ́ ká ṣe òun náà ni àṣẹ ìtọ́nù torí mọ̀ pé tá a bá ti ṣe àròjú rẹ ọlọ́run ó mọ̀ pé tá a bá ti ṣe àròjú rẹ ọlọ́run òun ò sì fẹ́ ká rójú rẹ ọlọ́run tó fẹ́ ká rí nìbínú ẹ̀ kí ká lè bá wọ náà pẹ̀lú iná ọlọ́run níjà wọ bá wọ náà ní tí ń wà nìyẹn jẹ ló fi sọ pé làákò ọ̀dà náà mùsùlùmí ọ̀tọ̀ kalẹ̀ mùsùtàkì òun ó jókòó díẹ̀ wọn lójú ọ̀nà rẹ̀ tààrà yìí kí ló tó wá sọ fún mọ́ láàtìyà náà min bayni aydihim wa min khalfihim wa an shama'ilihim wa an aymanihim wa an shama'ilihim òun ó tún lọ máa yọ gba yájú yọ sí wọn òun ó gbẹ̀yìn yọ sí wọn òun ó máa gbọ̀ yọ sí wọn àtòsí yọ sí wọn lẹ́yìn tó tún ti jókòó dé ìwọ ń bọ̀ ò mọ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ òun ń ṣọ́ wa láyà kùránì náà sọ ọ́nà sọ́rọ́tọ̀ àárọ̀ tí mo mú wáyé innahu yàrá òkùn húwá waqabiluhu min haythu la tarawnahu ọlọ́run ní ṣẹ̀ríṣẹ̀ ìtàn òun wò yín òun fún ara rẹ̀ àti àwọn ọmọ ogun rẹ̀ min haythu la tarawnahu láti ibi tẹ́yìn ò ti rí wọn ni wọ́n ti ń wò yín so wọ́n ti dúró kalẹ̀ ìdí yẹn kò wá ní rọ̀ wá lọ́rùn ọ̀rọ̀ ẹbí òun kò ní rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n tá a bá lè ṣe àròjù rẹ̀ ọ̀nà ọlọ́run kò ṣe ní rọrùn fún wa sọ jíṣẹ́ láwọn Muhammad sallallahu alaihi wasallam ní man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá nígbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run àti ọjọ́ kan falyasil rahimahu kó yá máa so kó máa dẹbí pọ̀ kó máa sokùn ẹbí tá a sọ ẹni tí mo sọ lẹ́ẹ̀kan yẹn kò rọrùn o pàápàá ilé mi táwọn obìnrin bá dabẹ̀rù ẹni tí ó tún tó múra o àwọn obìnrin náà òye èṣù ló ń lò wọn wọ́n á ti kó oró sínú àwọn ọmọ tí wọ́n tí wọ́n bí kí mo pé oró sínú àwọn ọmọ yẹn ìtàn rọ́ wọ́n ti sọ fún kódà obìnrin ní ọkọ rẹ̀ gangan yóò torí sínú àwọn ọmọ ìgéǹsì bàbá yẹn mo ti sọ yẹn rí nígbà ń ṣàlàyé àwọn ojúṣe òbí bàbá òye sábà gbélé ìyá ni máa fún lówó tí ó lọ sanwó skul ọmọ sí gbogbo ẹ̀ tó bá ti wá lọ yóò ní owó skul yìí mo fẹ́ lọ san yìí gbogbo àwọn wà pé bàbá ò sanwó yóò máa sọ yẹn pé bàbá wọn èmójútó wọn oúnjẹ mo fẹ́ lọ rà fún yín kìíní kan aṣọ mi ọmọ kan ló wá súná ẹ̀kọ́ ọmọ kéékèèké ló wá sọ bàbá daddy why are you not paying our school fees why do you leave mommy to be struggling to take care of us bàbá ni ah, ẹ̀kọ́ ọkùnrin ọlọ́run fún wa ńlá káyì bàbá yẹn wà rush ó farabalẹ̀ gbọ́rọ̀ ń dáadáa lẹ́nu ẹ̀ kàá nìyà and the one paying it àtijọ́ náà ni òkè sẹ́ndì owó sí àmọ́ síwájú wọn fẹ́ lọ san owó skul yìí ni mo fẹ́ lọ san yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí àwa tá à ń gbọ́rọ̀ míì ni à ń finú ṣépè fún bàbá wa ṣùgbọ́n àfẹnu ṣépè inú bàbá yẹn sì ti kú nítorí pé ìyá yẹn jẹ́ ká gbọ́ yí pé bàbá yẹn ò tọ́jú wa nígbà tá àtàwọn kékeré irọ́ sì nìyá òun pa bàbá yẹn wà láyé àní fẹ́ràn rẹ̀ torí pé ìyá yẹn ti sọ pé kò tọ́jú wa kọ́dọ̀ ọmọ mi rí bàbá òun ti ń tọ́jú wọn ìyá yẹn ó jẹ́ kí wọ́n gbọ́ yé pé kò tọ́jú yín tó bó ṣe yẹ kó tọ́ yín pé ó ní jù bá yẹn lọ so gbogbo ojú bàbá yẹn wá ń ṣe yẹn àwọn ọmọ yẹn ò ní appreciate ẹ̀wọ̀n ò ní kà sí pé ó yẹ kó ṣe kí ni kó ṣe fáwọn jù bá yẹn lọ ká tó wàá sọ tọ̀rọ̀ ẹbí generally tẹlomi ti pàtàn fọ́mọ rẹ̀ ọ̀rọ̀ lẹ Yorùbá gan mò ń pé bàbá kínní ló ṣoògùn sí bàbá rẹ̀ tó fi pa ṣàgbọ́n bàbá rẹ̀ tètè kú bàbá yẹn ló ṣoògùn sí olódóògùn sí tó tẹ ògùn yẹn mọ́lẹ̀ ẹsẹ̀ wá wú odidi oṣù méje ló fi ṣàìsàn nù yàrá kò tí ẹ̀ wá kí ṣe orí ìyá alágbájá kò kí màmá rẹ̀ tó fi kú ọ̀tá ni wọ́n ṣe kú nu ẹbí ọmọ sọ káàkiri àgbẹ̀ wàhálà ni ǹjẹ́ ìyẹn lè gbọ́rọ̀ àwọn ìtàn kó lóun fẹ́ so ẹbí kankan pọ̀ ọ̀hún ló fi ṣe pé ní mo fi kìí ṣe tó rọrùn ilà man rahima rọ́bì àfẹ́ni ọlọ́run bá ṣàánú so nítorí náà nínú ọ̀nà àbáyọ rẹ̀ ní kíkà máa bẹ̀ lọ́n kó ṣe lílo àwọn òfin ẹ̀sìn ní kíni ní rọrùn fún wa kó ṣe àwọn tọ́lọ́run sọ pé ká máa ṣe ní rọrùn fún wa ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ allahumma inna wa اللهم اهدنا وسددنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا ووافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة تركنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته